ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àfi ọpẹ́ Ìyìn ọlá ìgbàlà fífún Ọlọ́run Ọba gbogbo agbára àti ipá. Ọlọ́run àìkú, àìsà, àìdìbàjẹ́, Ọba tó wà tó ń bẹ tí yóò sì máa wà títí láéláé. Ọlọ́run tó jókòó lórí òbírí ayé tó lè pa tó sì tún lè sọ di ààyè. Ọlọ́run Abraham, Ọlọ́run Isaki, Ọlọ́run Jakọbu, Ọlọ́run àwọn wòlíì. Ọlọ́run Olúwaṣeyì Olúwafẹ́mi ogun ọ̀run yín ká. Ẹni tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. Jésù ẹ kú òwúrọ̀. Èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti ilé Ìránṣẹ́ Ìlérí ti Ìmúpadàbọ̀sípò Promise Land Restoration Ministries fún Ọjọ́rú ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù Kejìlá ọdún twenty twenty two. Àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yìí náà ni èmi kì yóò ṣe aláìní apá kẹta. Èmi kì yóò ṣe aláìní apá kẹta. Ẹsẹ̀ Bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí náà la ṣe mú nínú ìwé Jòhánù orí ìkọkànléníogún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún sí ìkẹta ó dín ní ogún. lẹ́yìn ìgbà tí wọ́n jẹun òwúrọ̀ tán jésù wí fún simoni pétérù pé simoni ọmọ jona ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí ó sì wí fún un pé bẹ́ẹ̀ ni olúwa ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ ó sì wí fún un pé máa bọ́ àwọn ọ̀dọ́ àgùntàn mi ó sì tún wí fún un nígbà kejì pé simoni ọmọ jona ìwọ fẹ́ mi bí ó wí fún un pé bẹ́ẹ̀ ni olúwa Ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. Ó sì wí fún un pé, máa bọ́ àwọn àgùntàn mi. Ó sì wí fún un ní ìgbà kẹta pé, Simoni ọmọ Jona, ìwọ ha fẹ́ràn mi bí? Inú Peteru bàjẹ́ nítorí tí ó wí fún un ní ìgbà kẹta pé, ìwọ fẹ́ràn mi bí? Ó sì wí fún pé, Olúwa, ìwọ mọ ohun gbogbo. Ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. Jesu wí fún pé, máa bọ́ àwọn àgùntàn mi. Kí Olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlẹ̀ mi wa. Olùfẹ́, ó ṣeni láàánú wípé àwọn kan tilẹ̀ máa ń gbé ara wọn ga lékè olùṣọ́ àgùntàn wọn. Èyí sì ni ìdí náà tí wọn kì í fi ṣe lè mú àyànmọ́ṣẹ. Ẹ jọ̀wọ́ ẹ farabalẹ̀ gbọ́ mi bí mo ṣe ń gbóhùn sókè sọ ọ̀rọ̀ yìí. Ní ìgbà tí ìwọ Gẹ́gẹ́ bí àgùntàn tí ó bá gbé ara rẹ̀ ga lékè olùṣọ́ àgùntàn rẹ̀, èyí ni baba rẹ̀ nípa ti ẹ̀mí. Èyí túmọ̀ sí pé o ti ń gbé ara rẹ ga lékè Ọlọ́run Olódùmarè. Ó ní àwọn nǹkan tí Ọlọ́run yóò sọ fún wa pé kí á ṣe lónìí tí yóò ti ipasẹ̀ àwọn baba nípa ẹ̀mí sọ fún wa, tí ó lè dàbí ohun ìjákulẹ̀ tàbí kí ó tilẹ̀ lè mú ìrora bá wa. Ṣùgbọ́n tí ó jẹ́ wípé a ó fi ìdúpẹ́ gidigidi fún Ọlọ́run nítorí rẹ̀ ní ọjọ́ iwájú nígbà tí a bá ṣe wọ́n. Gẹ́gẹ́ bí àgùntàn tí ó ń gbọ́ràn ní ìgbà tí o bá ń tẹ̀lé ìdarí olùṣọ́ àgùntàn rẹ, nígbà náà ni ó máa rí pápá oko tútù tí kò wá ní sí àní-àní fún ọ ju wípé kí o máa kọ orin sí Ọlọ́run lọ. Olùfẹ́ nígbà tí Sọ́ọ̀lù ba ilẹ̀ jẹ́ tán, Ọlọ́run fi ẹjọ́ rẹ̀ sun olùṣọ́ àgùntàn rẹ̀ ẹni tí í ṣe Sámúẹ́lì. Èyí wá fi hàn wá wípé bí ó ti wù kí o lókìkí tàbí kí o jẹ́ ẹni ńlá tó láyé, irú oyè kí wọ́n fi ọ́ jẹ ní àwùjọ, èmi gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ ni ọ̀run sì kà sí ẹni tí a fi ọ́ ṣe àgùntàn sí abẹ́ ìṣọ́ rẹ̀ tí í ṣe olùṣọ́ àgùntàn rẹ. Eléyìí ló wà ní àkọsílẹ̀ ọ̀run. Bí o bá wá fẹ́ fi Tí o bá ń fẹ́ láti ní àṣeyọrí láyé rẹ, ǹjẹ́ o gbọ́dọ̀ mọ ẹni tí Ọlọ́run fi ṣe olórí rẹ nípa ti ẹ̀mí. Mo fẹ́ ká mọ̀ wípé ìbáṣepọ̀ láàárín àgùntàn àti olùṣọ́ àgùntàn ó máa ń sábà dá lórí ìgbẹ́kẹ̀lé pátápátá. Báyìí sì ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run rẹ ló ṣe yẹ kí ó rí olùfẹ́. Àwọn àkókò kan yóò wà èyí to nílò ìdarí Ọlọ́run ní gbogbo wákàtí ọjọ́ eléyìí nípa irú ibi tí à ń lọ kí ni ohun tí a ó ṣe oúnjẹ wo ni kí a jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olùfẹ́ sámúẹ́lì tí ó jẹ́ olùṣọ́ àgùntàn sọ́ọ̀lù ó bá sọ́ọ̀lù tí í ṣe àgùntàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sọ́ọ̀lù àgùntàn wa bẹ̀rẹ̀ sí í ṣe bákanbàkan sí olùṣọ́ àgùntàn rẹ̀ tí kò náni nípa iṣẹ́ sìn rẹ̀ tí a lọ́wọ́ tàbí nípa bàbá rẹ̀ nípa tẹ̀mí àti nípa wípé nítorí àwọn ìwà tí sọ́ọ̀lù hù yìí samuel kò lè sùn mọ́jú olùfẹ́ jésù pa pétérù ní àṣẹ mẹ́ta gbáko kan kí ni àwọn àṣẹ náà sọ fún wípé máa bọ́ àwọn àgùntàn mi àbí máa tọ́jú àwọn àgùntàn mi èyí tí ó túmọ̀ sí pé tẹ̀síwájú láti máa mójútó àwọn àgùntàn mi máa ṣe olùṣọ́ wọn sì máa bọ́ wọn kí o sì máa ṣe ìtọ́jú wọn Olùfẹ́ nínú ìwé orin Dáfídì orí karùndínní ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkeje ó sọ fún wa wípé nítorí òun ni Ọlọ́run wa àwa sì li ènìyàn pápá rẹ̀ àti àgùntàn ọwọ́ rẹ̀. Olùfẹ́ a fi àwa onígbàgbọ́ nínú Bíbélì jálẹ̀ nínú Bíbélì a fi wá wé àgùntàn. Bẹ́ẹ̀ ni Jésù náà sì sọ nínú Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kọkànlá ńgbà tí ó ń fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rere wípé èmi ni olùṣọ́ àgùntàn rere olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn mo gbàdúrà pé olúwa yóò fún wa ní ẹ̀mí láti lè jẹ́ àgùntàn tí ó ń gbọ́ràn kí ìlérí ìmúṣẹ ọlọ́run láti lè mú àyànmọ́ṣẹ kí ó ba lè ṣẹ nínú ayé wa lórúkọ jésù kristi gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́ àdúrà àkọ́kọ́ bàbá mi àti ọlọ́run mi ẹ jọ̀wọ́ ẹ fún mi ní oore-ọ̀fẹ́ láti lè tẹríba fún ìfòróróyàn inú ayé bàbá mi nípa ti ẹ̀mí kí n bá lè mú àyànmọ́ àtòkè wá ṣẹ ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kejì olúwa o ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí ìbáṣepọ̀ mi pẹ̀lú bàbá mi nípa ti ẹ̀mí kí ó máa dá lórí ìgbẹ́kẹ̀lé pátápátá ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kẹta olúwa o ẹ jẹ́ kí n ní ìdí láti lè dúpẹ́ níkẹyìn ní ìgbà tí mo bá dé ibi pápákọ̀ tútù mi ní orúkọ Jésù. Èyí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí. Mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ̀ olùfẹ́ wípé Olúwa yóò fi orin tuntun sí ọ lẹ́nu àti ijó sí ọ lẹ́sẹ̀ bí ó ṣe máa tẹ̀síwájú ní títẹ̀lé ìdarí rẹ̀ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa olùṣọ́ Ṣèyí Ogun Ọ̀rúnyínká. Ǹjẹ́ bí ọ̀rọ̀ ìyànjú yìí bá ṣe ọ́ ní àǹfààní olùfẹ́ tí o sì di alábùkún fún nípa rẹ̀, tí o sì ń fẹ́ láti darapọ̀ mọ́ láti máa bá wa jọ́sìn nílé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti ohun tí í ṣe ti ẹ̀mí. Ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries, èyí tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Jinadu Close by Jimoh Odutola Street off Eric Road, Surulere. A máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi ìsìn alákọ̀ọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ nígbà tí tẹ́lẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán bí o ṣe ń pinnu láti darapọ̀ mọ́ nínú èkéyìí ìsìn mo gbàdúrà wípé ọlọ́run yóò bá ọ pàdé nínú èkéyìí tí o bá wá ní orúkọ jésù yóò fi agbára rẹ̀ kan ìgbé ayé rẹ bẹ́ẹ̀ ni ayé rẹ kì yóò sì fi bákan náà mọ́ ní orúkọ jésù kristu olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah. everybody. dance us